ọ̀nà kejì tí a ò fi mọ̀ pé aláàwẹ̀ ni wá gbígba àwẹ̀ náà lẹ́yìn tí ẹni tí ó fẹ́ gbààwẹ̀ nínú oṣù Ramadan bá ti ṣe àtúnṣe ìgbàgbọ́ rẹ̀ sí ìgbàgbọ́ òdodo dáradára ohun tí ọ̀rọ̀ rẹ̀ kàn ni pé kí ó bẹ̀rẹ̀ àwẹ̀ náà kí ó sì máa gbà á lọ láti ìbẹ̀rẹ̀ Ramadan títí dé ìparí oṣù náà mùsùlùmí máa bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan láti alẹ́ ọjọ́ tí aláṣẹ àwọn mùsùlùmí ní orílẹ̀-èdè rẹ̀ bá ti kéde ìbẹ̀rẹ̀ àwẹ̀ náà nípa rírí ìlétésù fún oṣù Ramadan tàbí kíka oṣù ṣàbánù tàbí kíka ṣàbánù pé ọgbọ̀n ọjọ́ ìyẹn tí wọn kò bá rí ìlétẹ́sù ní orílẹ̀-èdè ní orílẹ̀-èdè rẹ̀ àti nílé òkèrè mùsùlùmí sì máa túnu àwẹ̀ Ramadan mùsùlùmí sì máa túnu àwẹ̀ Ramadan nígbàtí aláṣẹ àwọn mùsùlùmí ní orílẹ̀-èdè rẹ̀ bá ti kéde ìparí àwẹ̀ náà nípa rírí èlétésù fún oṣù ṣàwáàlì tàbí kíka oṣù rọmọdán pé ọgbọ̀n ọjọ́ ìyẹn tí wọn kò bá rí èlétésù ní orílẹ̀-èdè rẹ̀ àti nílé òkèrè má ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ rọmọdán rẹ má sì ṣe túnu àwẹ̀ rẹ ní ọ̀nà mìíràn bíi lílo ìkéde àwọn awòràwọ̀ irú èyí tí ìgbìmọ̀ àwọn àfáà àti àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá rawọ́lé bídíà àṣetáànì kan tí wọ́n ń pè ní wàlára ni ìlànà náà jìnnà sí tẹfẹ́tẹfẹ́ bákan náà mùsùlùmí onígbàgbọ́ òdodo tó fẹ́ gbààwẹ̀ kó máa dá oúnjẹ sàárì jíjẹ dúró ní kété tí àlùfájàrí òdodo bá ti là kò sì ní jẹ nǹkan kan jíjẹ mọ́ kò ní mu nǹkan mímu mọ́ kò sì ní súnmọ́ aya rẹ̀ mọ́ láti àsìkò náà tí àlùfájàrí òdodo ti là títí di ìgbà tí òòrùn máa fi wọ̀ pátápátá àsìkò yìí kò sì dúró gbárí tí ojú kan náà nítorí náà iṣẹ́ ojoojúmọ́ ni wíwo àlùfájàrí òdodo àti wíwo wíwọ̀ oòrùn ohun tá a sọ níbi ọ̀nà kejì tá a gbà mọ̀ pé aláwẹ̀ ni wá òun náà ni pé lẹ́yìn tó ti tún gbàgbọ́ rẹ̀ ṣe sí dáadáa ohun tó kàn náà ni pé kí wọ́n kéde ìbẹ̀rẹ̀ àwẹ̀ láti ọ̀dọ̀ aláṣẹ gbogbo mùsùlùmí ní orílẹ̀-èdè tó bá wà kó sì bẹ̀rẹ̀ àwẹ̀ máa gbà lọ láì ní títí yóò fi di ìgbà tí wọ́n bá kéde ìtarí rẹ̀ tó máa jẹ́ twenty tàbí thirty so jẹ sàárì láti gbààwẹ̀ ó sì kó ẹnu ró nígbà tí fájírì bá là ó kó ẹnu ró ó kó abẹ́ró títí òun fi wọ̀ ní ọjọ́ náà ọ̀nà kejì nìyẹn tí a ó gbà mọ̀ pé lágbájá o aláwẹ̀ ni ọkọ̀ọ̀kọ̀ jẹ́ mùsùlùmí onígbàgbọ́ òdodo lẹ́yìn náà Ramadan bẹ̀rẹ̀ ó bá wọn bẹ̀rẹ̀ Ramadan parí ó sì bá wọn parí ẹ̀ ọ̀nà kejì nìyẹn